عباد الله ولقد دعانا القرآن الكريم إلى النظر في الكون وجميع مخلوقاته لنستفيد منها الاعتراف بقدرة الله تعالى ووحدانيته قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر عباد الله اعلموا أن النظر الذي يدعون إليه القرآن الكريم ليس مجرد النظر السطحي وليس النذر الذي لا يثمر إلا جحودا لنعمة الله تعالى وإنكار وحدانيته بل النذر المطلوب عباد الله هو الذي يقربنا إلى الله تعالى لنعبده وحده ولا نشرك به شيئا عباد الله إذا تأملنا الحياة التي ذكرنا آنفا نرى بأن الله تعالى ذكر بعض مخلوقاته وكل منها يمثل مزايا عامة يجب الانتباه إليها والإبل عباد الله حيوان عجيب خلقا ومزيا والسماء في رفعه بغير عمد أحرى بتفكر وروي والجبال مادة غليظة تكمن فيها عجائب لا تعد ولا تحصى لمن أراد أن يتفكر أو أراد الشكور عباد الله اعلموا بأن عجائب الأرض ومدى سطحها لا تنقضي وما أودع الله فيها من معادن وجواهر وما يخرج منها من ماء ونبات وما تدمها من أجساد وآلات عبرة لأولي الأبصار فاعتبروا عباد الله لعلكم تهتدون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tí gbogbo ọpẹ́ ń ṣe tiẹ̀ ọlọ́run ọba yìí ni ọba tí a wá ní olùrànlọ́wọ́ a wá ní aláforíjìn a sì wá ní oníṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa àti kùdìẹ̀kudẹ sí ọwọ́ wa mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba allah mo sì jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹrú sin ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sí ni ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ kí a ọlọ́run ọba bó ti tọ́ àti bó ṣe yẹ ká bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ ká sì bẹ̀rù ọlọ́run ọba ní gbangba ká mọ̀ àmọ̀dájú pé kò síbi tá a wà tọ́lọ́run ọba ò wa kò sí àyíká ìta bá wà kedere ni a wà lọ́dọ̀ ọlọ́run ká sì lọ mọ̀ pé ọjọ́ ayé bílẹ̀ ṣe ń mọ́ tílẹ̀ ń sú ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù bí àwọn ọjọ́ ṣe ń gorí ara wọn yìí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ náà ló ń bá ọjọ́ yìí rìn nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ìmí ń bẹ adùn mọ̀rànmọ́ràn bí oyin ìmí sì ń bẹ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń sẹlẹ̀ tó ń rí kọjá lérí wa nínú àwọn ọjọ́ ń bẹ akoro tó ṣe pé kò sí tọ́wò nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo ẹrúsàn ọlọ́run bó ṣe ń lọ kan bí ṣe pọ́lọ́run ọba tara rẹ̀ wá sí ọlọ́run fẹ́ ká tibẹ̀ ronú sí títóbi ọlọ́run èyàn rúsẹ̀ ọlọ́run ẹgbìyànjú gbìyànjú ká máa ṣe àríwòye gbogbo ẹnikẹ́ni tó bá lójú ríran o èyàn rúsẹ̀ ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ ga ó ti jẹ́ ká kí bí àwọn ọjọ́ ayé ṣe ń lọ yìí ọ̀sán ń wá ọba ń fi àwọn nǹkan yìí pòwe fún wa ni èyàn rúsẹ̀ ọlọ́run kò sẹ́ni tó lè sọ pàtó lọ tó sì máa ń kò sí sẹ́ni tó lè sọ dédé àsìkò tó rú ọ lọ tọ́sàn gbàṣẹ ẹ̀yẹn rúsan ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ọlọ́run ọba fi wọ́n ṣe àmì fún wa ní ọlọ́run fẹ́ ká ronú sí o bákan náà ọjọ́ kan ò ní jẹ́ ọjọ́ àfi kí àwọn ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ mẹ́ bánà ṣe lọ ẹ̀yẹn rúsan ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ tó bá àná rìn oríṣiríṣi ni ó ń bẹ nínú ẹ̀ èyí tó dùn mẹ́dàánú ó sì ń bẹ́nu ẹ̀ èyí tí ò tẹ́ni lọ́rùn ẹnikẹ́ni tó bá kàn ń lọ́ màmá ẹ̀yìn ẹrú sàn ọlọ́run abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀ ní ó máa ìdùnnú fún wa ní àwọn ojú ayé ọlọ́run jẹ́ kó pọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yìn ẹrú sàn ọlọ́run gẹ́gẹ́ bí báyìí tí í ṣe ìjọsìn ni àlùbáríkà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àdùnnú onímbà ọjọ́ ojúmọ́ àárín nínú àwọn nǹkan sí ẹ̀jọsìn àwọn ìbáadà abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kọmọ́ṣà ìṣẹ́lọ́rùn fẹ́ nìkọ̀ọ̀kan wọn ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pè wá sákìyèsí láwọn àyè tó pọ̀ nínú alukur'an pé ká máa wòye sí ilé ayé bí ilé ayé ṣe ń lọ ká máa wòye sí ká máa ti bẹ̀rí ẹ̀kọ́ mú jáde ó sì fẹ́ ká máa wòye sí àwọn ẹ̀dá rẹ̀

ẹ̀yẹn rúsìn ọlọ́run a rí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi a rí mú jáde látara wọn tí a sì ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run ọba o ẹ̀yẹn rúsìn ọlọ́run ọlọ́run ọba sọ fún anáà al-Qur'an al-Karim ọlọ́run ọba ní èyí ṣe ẹ̀yin ẹ̀dá ọmọnìyàn sẹ́yìn ewòye sí ràkúnmí ni ẹ wòye sí bọ́lọ́run ọba ṣe dá ràkúnmí kẹ́ẹ̀ ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run tẹ́ bá tún ṣe ẹ wò sánmà ẹ wòye sí bọ́lọ́run ọba ṣe gbé sánmà gáà bákan náà ẹ wòye sí òkè bọ́lọ̀wọ́n bá ṣe fi òkè bó ṣe fi ta ìkàmálẹ̀ lérílẹ̀ bákan náà ẹ wòye sí ilẹ̀ bọ́lọ̀wọ́n bá ṣe tẹ ilẹ̀ pẹrẹsẹ ọlọ́wọ́n bá pè wá sákèsí inú Al-Qur'an Al-Karim kábà lè ronú ìwòye tí ọlọ́wọ́n bá ń sọ yí ẹ̀yẹ rúsìn ọlọ́run kìí ṣe bí kákan wo nǹkan torí pé ìwòye sí nǹkan ọ̀nà méjì ló pín sí èèyàn lè rí nǹkan kan tó kọjá ń sìn kéèyàn ní sóorí lágbájá kí ni mo rí so wòye sí ó yàtọ̀ sí pé sórí kìí ṣe gbogbo téèyàn bá wò téèyàn rí báyìí náà lèèyàn ń wòye sí ṣùgbọ́n èyí tọ́lọ́run ń pè wá sí kìí kàn ṣe pé kọ́lọ́run ní ẹwù òkè ọwá òkè mo ti rí àbí ẹwù ràkúnmí mo ti rí ràkúnmí ìyẹn ọlọ́run sọ ọlọ́run fẹ́ ká dáadáa bẹ́ẹ̀ sì ni tọ́lọ́run ń pè wá sí yìí in tó bí gbogbo ìpìlẹ̀ ìmọ̀ pátápátá nìyẹn gbogbo tí ń jẹ́ ìmọ̀ bẹ̀rẹ̀ látorí ìmọ̀ sáyẹ́ǹsì in tó bí sáyẹ́ǹsì náà ni observation ìpìlẹ̀ rẹ̀ náà nìyẹn ẹ observe níbi observation yẹn lẹ́ẹ̀tì mú ń tẹ́lò mí ò rí mú jáde ibẹ̀ lẹ́ẹ̀tì mú jáde so láfi lè máa wípé ìpìlẹ̀ gbogbo àwọn ìmọ̀ yí pátá ọlọ́run ti pè wá sákèsí ẹ̀nà al-Qur'an al-Karim kódà kìí ṣe máa sáyẹ́nsì nìkan gbogbo tí ń jẹ́ ìmọ̀ pátápátá in tá fi jura wa lọ níbi ìmọ̀ òun náà ni òye àwọn nǹkan tèmi mú jáde tí wọ́n wò tí wò rí mú jáde ṣùgbọ́n gbà tèmi wò dáadáa èmi wá mú jáde

tó bá jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo yálà lọ́kùnrin àbí lóbìnrin tó pé lóye tó sì tẹ́sìn rẹ̀ sì yé tó sì máa ronú nípa ọlọ́run kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí ò ní rí ẹ̀kọ́ kan àbí méjì mú jáde bẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run ọba pè wá sákèèsí pé ká wo àwọn ẹ̀dá tóun dá yìí ká mú àwọn ẹ̀kọ́ tó pọ̀ jáde ń bẹ̀ kì í ṣe ìwòye sí eréfèé bẹ́ẹ̀ sì ni kìí ṣe ìwòye sí àwọn kan tán bá wòye sí nǹkan tán àbájáde tí wọ́n mú jáde ń bẹ̀ wọ́n ó tún lékún níbi ìyapa àṣẹ ọlọ́ni bí àwọn scientist àwọn kèfèrí wọ́n á wòye sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí lóòótọ́ àwọn ká wòye sókè àwọn àpáta ọ̀pọ̀lọpọ̀ ń táwọ̀ ò mọ̀ nípa àwọn òkè ńláńláńlá tọrọ kiri káwa yìí àwọn ká wò títí wọn a sì mú àwọn oríṣiríṣi àwọn nǹkan ìmọ̀ jáde ń bẹ̀ àwọn geologist ṣùgbọ́n bá ṣe mú jáde tóun náà ní oníkan bẹ̀rù ọlọ́run pàápàá jùlọ àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá ń pa kíyèsí wá sí òun náà ní pé ẹni tó jẹ́ mùsùlùmí gbogbo ìgbà tó ń bá ń ṣe ìwòye sí àwọn ẹ̀dá ọlọ́run ọba wọn yìí in tí yóò máa padà forí rẹ̀ sọ òun náà ní pé yóò máa gbójú tóbi fọ́lọ́run subhanahu wa yóò máa gba ọlọ́run lọ́kan ṣoṣo yóò sì máa mọ̀ pé ọlọ́run ọba yìí nìkan ni ọba alágbára ìwòye tí ọlọ́run ọba yìí tọ́lọ́run ọba ní káwọ́ máa wò nìyẹn tá a bá wá wò dáadáa a wà ti bẹ̀ mọ ọlọ́run a sì lè máa sin ọlọ́run lóun nìkan láì nípa nǹkan míì papọ̀ mọ́ ẹ̀rú sin ọlọ́run àyà tí a kà lókè yìí tọ́lọ́run ọba ń sọ pé káwòye sí ràkúnmí bó ń ṣe dáa káwòye sí òkè bó ń ṣe gbéga káwòye sí àwọn òkè ńláńláńláńlá bó ń ṣe fi wọ́n ta kókó sórí ilẹ̀ ká sì wòye sí ilẹ̀ gan táàrin lérí ẹ̀ bó ń ṣe tẹ́ pẹrẹsẹ ẹ̀yẹn rúsìn ọlọ́run tá a bá wò ó a rí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó dárúkọ àwọn nǹkan bíi mẹ́rin nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀dá ọlọ́run ó dárúkọ ẹranko tí a mọ̀ sí rànkúnmí ọlọ́run fi yẹn represent gbogbo ẹranko ó dárúkọ òkè ọlọ́run ọba fi yẹn represent gbogbo àwọn nǹkan tí tá ń wò lọ́ọ̀kan tí ò sí ní ọwọ́ ìkápá wa ìmí ń bẹ tó ti wípé a máa wò lọ́ọ̀kan náà lè rí dáadáa àbí tíyàn bá súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run fi ẹ̀ bákan náà ọlọ́run ọba dárúkọ àwọn òkè ńláńláńláńlá àwọn àpáta táwọn wò lágbègbè wa yìí bákan ọba dárúkọ ilẹ̀ táàrin ẹ̀yẹ ọlọ́run tí a bá wo òkè dáadáa tí a bá wo ràkúnmí a fún ẹni tó bá ó rí wípé kò sí nínú ẹranko téèyàn lè mọ ròyìn rẹ̀ wípé lágbájá rẹwà bíi ràkúnmí ó lè fi bíútì ròyìn ràkúnmí pé ó sì rẹwà bíi ràkúnmí ó lè fi rò ràkúnmí ò rẹwà nínú ẹ̀dá ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ràkúnmí àti ẹṣin sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹṣin rẹwà ju ràkúnmí lọ ẹṣin ó rẹwà bọ́lọ̀ ń ṣe dá ẹṣin ju kíni lọ o ju ràkúnmí lọ àmọ́ ọlọ́run bá wá ní ká wòye sí ràkúnmí ó yẹ máa bira wa léèrè ò sì sọ pé ká wòye sẹ́sìn èyí tó rẹwà ó sì jẹ́ pé ràkúnmí lọ́lọ́run bá wá ní ká wòye sí bóun ṣe dáa rúṣin àwọn àríwòye tó ó ń bẹ lára fún ẹni tó bá máa ń wòye sí nínú àwọn àríwòye èyí tí ń ṣùgbọ́n tá a bá wo ohun tí ìwúlò ràkúnmí ó mọ̀ ju ìwúlò ẹ̀sìn lọ gbogbo ń tẹ́sí lè ṣe pátá ràkúnmí lè ṣe èyí tó dáa jùlọ ẹ̀sìn alégún ẹ̀sìn wọn a máa gun ràkúnmí náà a lè di ẹrù lérí ràkúnmí a di ẹrù lérí ẹ̀sìn ràkúnmí ó lẹ́mí láti rìn ọ̀pọ̀lọ ìrìn ọjọ́ pípẹ́ ẹ̀sìn ò tó bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kó wa wípé nínú àmì tọ́lọ̀ ń fẹ́ ká mú jáde ń bẹ̀ a ṣe wípé kìí gbogbo ń tó bá rẹwà náà ló dá gbogbo ń tó bá lo náà ló wúlò nǹkan mi ń bẹ tí ò rẹwà púpọ̀ ṣùgbọ́n àǹfààní rẹ̀ ó sì le ju tó ẹ jẹ́ ká fi eléyìí sí inú gbáyà wa lórí decision tá a máa lórí àwọn nǹkan tá a bá fẹ́ ṣe lórí bá a ṣe máa ń ṣẹ̀sà nǹkan ẹlòmí ń bẹ bí nǹkan ṣe dán yòyòyò sí o ní ó decide pé nǹkan yẹn dá ṣùgbọ́n yóò túmọ̀ bẹ́ẹ̀ nǹkan mi lè dán yòyòyò kó ṣe pé ìwọ̀nba làǹfààní tó wà ń bẹ so látara àdí ọlọ́run ká wòye sí ràkúnmí o ràkúnmí ò rẹwà ṣùgbọ́n ìwúlò ràkúnmí ó ju tẹ̀sán lọ ẹ̀yìn arúsàn ọlọ́run bẹ́yàn bá wo ràkúnmí dáadáa èyàn mọ̀ wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga agbọ́yé látara ẹ̀dá ràkúnmí pé kò sí ẹnì kankan tọ́lọ́run gbàgbé nínú ẹ̀dá ọlọ́run kò síbi tó rí tó wà tọ́lọ́run ọba tí ò ní pèsè fún ọ níbi tó wà ọlọ́run ò ní dá ọ síbi kan àfi kó ṣe àwọn nǹkan tí gbèsè ayé òfin ọrùn fún ọ bẹ́ẹ̀ àfi kó ṣe fún ọ tí a bá wo ràkúnmí ẹ̀yẹ rúsàn ọlọ́run ọlọ́run máa ma fi sàánú àwọn ẹ̀dá tí wọ́n ń gbé ilẹ̀ òkò tó ń gbé dẹ́sàtì torí pé nínú àdámọ́ ọmọnìyàn òun náà ni ká máa travel láti ibìkan lọ bòmí transportation nínú àwọn kàṣọ isu characteristics èèyàn ni láti ibìkan bọ́ síbìkan ọlọ́run ti wá rí páwọn tó ń gbé desert báwo ni àti bọ́ síbìkan láti ibìkan síbìkan báwo ni ó ṣe rọrùn fún wọn ọlọ́run wá dára kún mi ó ní kó ti pé dẹ́sàtì ni ó máa gbé jẹ̀mọ́ àbẹ́yàn bá rìn ní dẹ́sàtì bóun fẹsẹ̀ rìn gan ṣé gbígbóná yanrin dẹ́sàtì ló fẹ́ sọ ni àbí bó ṣe máa kẹsẹ̀ bọ́ tí ó máa rì ẹjẹ́ á gbé ọkọ̀ kọjá ń bẹ̀ káwo bọ́kàn yóò ṣe rìn àbí kéèyàn ó fẹsẹ̀ rìn ń bẹ̀ káwo bá ṣe rìn ẹ̀yẹ rúṣin ọlọ́run ràkúnmí yóò máa rìn lórí dẹ́sàtì bí ìgbà tó ń rìn lórí títì ọlọ́run ọba ti mọ̀ wípé yóò bá bẹ̀ mú ọlọ́run ọba dà síbẹ̀ ìyẹn nìkan kọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run bí desert ṣe rí yẹn ọlọ́run dára kún mí kó bá desert mu bẹ́yàn bá ń bẹ lórí ní dẹ́sàtì náà nílẹ̀ òkó kì ṣe pé kárìn díẹ̀ tó ṣe pé kárìn díẹ̀ kárí igi eléso tó àwọn èèyàn a sì máa rìn ní dẹ́sàtì odidi ìrìn oṣù kan oṣù méjì ẹ̀yẹn rúṣin ọlọ. ọba ti wá dára mi ní dídá tó ṣe wípé ràkúnmí lè mú kan níjọ́ tẹ́fẹ́ bẹ̀rẹ̀ ìrìn tó bá ti mu omi tó ti yó yóò tún wá máa mu omi ó tún ní reservoir nínú yóò máa mu omi yẹn síbẹ̀ tó bá ti wá kún yóò bẹ̀rẹ̀ ìrìn àjò tó bá wá rìnrìn àjò lọ ẹ̀yẹ rúsìn ọlọ́run bọ́ bá débi àsìkò tó ń gbẹ́ fi ń gbẹ́ omi èyí tó ti mu pamọ́ yẹn yóò tún pọ̀ òní ó tún máa mu ẹ̀yẹ rúsìn ọlọ́run sẹ́sìn lè ṣe ẹ wà là ń wo àwo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó tún pamọ́ ẹ̀kọ́ pọ̀ nínú nǹkan dáhùn sọ ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹ̀kọ́ tí ó gáẹ̀dẹ̀ láti máa decide bóò ló ṣe máa ronú bóò ló ṣe lè máa kíyèsí èwo ló dá èwo ni ò dá kìí ṣe gbogbo tó bá dán yòrò yòrò báyìí náà kìí gbogbo ẹni kìí ṣe ẹni wúrà o ẹ̀yin ẹrú ọlọ́run ràkúnmí ń sọ yìí yóò rìn fa omi náà ni ó máa mu ìyẹn nìkan kọ́ tó fi dórí oúnjẹ bẹ́ẹ̀ yẹn bá rìnrìn rìn ní dẹ́sàtì ẹ̀ ní rí kókó kankan lọ́nà débi pé tébi bá ń pa ràkúnmí yóò kúrí kókó jẹ béèyàn bá ń lọ lọ́nà tí wọ́n ń bí kò sí bí ọ̀gbẹ́lẹ̀ ṣe tó bẹ́sìn yẹn ó bá fi rìnrìn rìn díẹ̀ ẹ̀ rà wọn kókó lọ́nà tí ó yà síbẹ̀ tí ó jẹ ṣùgbọ́n lọ́n ti mọ̀ pé ibi tó ń dá ràkúnmí sí dẹ́sàtì ni ràkúnmí ó ti jẹ oúnjẹ oṣù kan sílẹ̀ tó bá tún yá yóò tún pọ̀ yóò tún máa tún jẹ ebi ò sì nípa ẹ̀yẹn rúsan ọlọ́run bí ràkúnmí ṣe rí yìí arìnrìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù kò ní rẹ̀ o ẹ rò pé yóò dúró ni bí ó ṣe máa lọ nìyẹn wọn á wá di ẹrù tó pọ̀ lérí ẹ̀ olówó rẹ̀ yóò sì máa gbé lọ bẹ́ẹ̀ ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ̀yìn ẹrú san ọlọ́run àwọn tí wọ́n máa ń gun ràkúnmí ní desert ọkàn wọn máa ń balẹ̀ bí wọn ò lóúnjẹ kankan ọkàn wọn balẹ̀ torí pé tó bá dé àsìkò tó ń gbẹ́ngbẹ wọn tẹ̀mí fẹ́ bọ́ wọn á pa ọ̀kan nínú àwọn ràkúnmí wọn omi inú rẹ̀ yẹn wọn ò gbé jáde tí wọ́n bá gbé omi yẹn jáde ẹ̀yìn ẹrú san ọlọ́run tí wọ́n bá mú kò ní tèsítì rẹ̀ ò ní yàtọ̀ tẹ́sí omi òun kò ní yàtọ̀ sígbà tí èèyàn ṣe pọn nínú odò ọwọ́ ayẹkọ́ máa ṣe èèyàn lè mọ̀ wípé omi táwa mu jàmọ́ tí wọ́n bá lè tú ìfun wa tán gbé jáde ni kò ní ṣe mu mọ́ àbò náà kọ́ là ń tọ́ bàbá ti tọ́ jáde ó ti dìtọ̀ kì í somi mọ́ èyí tí ń bẹ ní ràkúnmẹ́ èèyàn rúṣin ọlọ́run bí ìgbà tí èèyàn tún ẹ̀sẹ̀ lọ pọn mi lódò bí ó ṣe rí nìyẹn ọlọ́run afala yanzuruna ilal ibili kayfa khulqat ọlọ́run ẹ wòye kẹ́ ẹ ti bẹ̀ mọ̀ títóbi ọlọ́run subhanahu wa ta'ala kí la fẹ́ mú jáde ń bẹ̀ àṣé kò síbikíbi téèyàn wà tọ́lọ́run ò ní í ṣe tí gbígbébè ó fi rọrùn fún ọ ọlọ́run ti rí wa ó ti mọ̀ wá ó sì ti mọ̀ tí ó ṣe déédéé wa ìyẹn nìkan kọ́ ẹ̀rú san ọlọ́run bí dẹ́sàtì ṣe rí yẹn tí atẹ́gùn tó bá gbé yẹ̀pẹ̀ tó bá gbé síyàn lójú èèyàn fẹ́ lè mọ́ lè rí nàmá ìdí nìyẹn tó fi jẹ́ kó gba àwọn tó máa ń rìnrìn àjò ní dẹ́sàtì tá a máa ń rí wọn ó wé láwà ní àwọ mọ́ imú báyìí tẹ́ pé díẹ̀ ní ojú wọn lámọ̀ rí tó bì nìyẹn nítorí pé eruku tí ma ń pọ̀ tó bá kó sí yẹn mú èèyàn nílé mímọ́ ẹ̀yẹ ọlọ́run ò ní di nǹkan kan mọ́ àwọn tí ń gun ràkúnmí ò di nǹkan ràkúnmí tí ń rìn gan ò ní di nǹkan kan lọ kí ló wá dé tí nǹkan ò fi kó sí wọ́n jẹ́ ká mọ̀ kẹ́ra kún mítà rí yẹn bójú rẹ̀ ṣe rí hun àwọn layers tí máa kọ́bọ̀ ojú rẹ̀ ó tó mẹ́ta ojú èyí dá ń wò yìí lójú ti ràkúnmí tó bá tún lọ nǹkan kan ó tún kíní fẹ́lẹ́fẹ́lẹ́ kan ó tún bò tí eruku yẹn bá fẹ́ tó bá ń tó bá ń kó sí lójú kíní kan ó bò yóò rí náà ṣùgbọ́n kíní kan ó kọfọ ojú tó bá tún lọ tó fẹ́ pọ̀ díẹ̀ yóò kọfà ẹlẹ́ẹ̀kẹta òun wá tíìkì tó bá ti lè gbé e sójú báyìí kò sí yẹ̀pẹ̀ kọ́ dà síbẹ̀ yóò rí náà yóò máa lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ní afala yanzuruna ila al-ibil kayfa khuliqat ṣé ẹ̀yin òwòye sí ràkúnmí ẹ̀wù bọ́lọ̀ ń ṣe dáa lóòótọ́ kò rẹwà lóòótọ́ ṣùgbọ́n ogun tá à ń sọ yìí ṣẹ́sìn ní lára ọlọ́run mọ bó ṣe dá ẹṣin ọmọ ìwúlò rẹ̀ ó sì mọ ràkúnmí ọmọ ìwúlò rẹ̀ ó sì kó àwọn ìwúlò rẹ̀ yòókù sí lára ìyẹn nìkan kọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run bí ràkúnmí bó bá dúró lọ́ọ̀kan ọlọ́run ló mọ iye kìlómítà tí ó mọ rí tó bá gbójú sọ̀kan báyìí tó ṣe wípé ibi tí ìrìnà tiẹ̀ bá pin sí ibẹ̀ ní ti ràkúnmí ti bẹ̀rẹ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ pé ràkúnmí ó rọrùn fún ràkúnmí kó fu olówó rẹ̀ lára wípé àwọn ọ̀tá wà wájú o yóò ti ní ìṣesí tí ó máa ṣe àwọn tí wọ́n máa gùn ún ó ti mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ bí ràkúnmí yìí ṣe ń ṣe kò ní fẹ́ lọ mọ́ òun ó ti rí àwọn nǹkan yẹn ló fi máa ń rọrùn torí pé desert ìwà adigunjalè ọ̀gára ọlọ́sà nínú nature wọn tí ma ṣẹlẹ̀ ní desert torí pé àwọn èèyàn kan bẹ ẹni tí ò ní tí ó jẹ mọ́ yóò bá rò pé hmm, táwọn kan bá kọjá kóun ó dá wọn lọ́nà kóun lè rí tóun ó jẹ lóbi jẹ́ pé tá bá ń rèkọ́dù ọ̀pọ̀lọpọ̀ àwọn arm robbery ní desert tẹ́mọ́jì ó yà yín lẹ́nu ó ní ṣe pẹ̀lú odi ike èèyàn ó rí létí ìṣesí àwọn èèyàn pẹ̀lú geographical location ibi tí wọ́n bá wà ó ní ó determine character àti behaviors àwọn èèyàn ìyẹn máa ń clear lọ́dọ̀ àwọn tán bá kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ elimule ishtima sociology ibi tá à ń gbé ó ní í ṣe pẹ̀lú bí wàá wá ṣe máa rí eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe handle àwọn nǹkan kan lọ́dọ̀ àwọn tán ń gbé south west ó sí bẹ́ẹ̀ ṣe handle ẹ̀ lọ́dọ̀ àwọn tán ń gbé north torí pé àfi tá a bá fẹ́ díjú sáwọn realities kan lókun ibi tó ní kálukú ń gbé ó ní í ṣe pẹ̀lú bí wà wá ó ṣe rí ọmọ tí wọ́n bá bí ní àwọn agbègbè tí odò orí omi ẹ̀rì pé yóò láyà ju ọmọ tó bá bí ń bì lọ tẹ́ ẹ bá rọmọ ó lè dúró téńté lórí ìkẹnú báyìí láàrin omi tẹ́kù dídí àgbàlagbà yọkà àwọn ọmọ rí pé ah ọmọ yóò ní kàkún kankan torí kọ́ ọ̀gẹ̀ bóun bá rí bọ́ òun ọ̀wẹ̀ jáde ṣùgbọ́n wọ ò ní lè dárò ẹ̀wò kí ni factors wo factor wo ló bí yẹn geographical factor ni níbi tí wọ́n wà yẹn ló dìtámì bí wà rẹ̀ ṣe rí níbi tó ń wà yẹn òun ló dìtámì irú ìṣesí tó wà lára ẹ̀ ní desert tán bá ń rekọ́dì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí ìdánilọ́nà ó súnmọ́ ó máa ṣẹlẹ̀ mẹ́ ràkúnmí nínú bọ́lọ́wọ́ bá wa ta'ala bó ṣe dá ràkúnmí yóò ti rí àwọn nǹkan lọ́nà tó jìn ọlọ́run yóò rí ìyẹn nìkan ràkúnmí etí ìgbọ́ràn rẹ̀ tó bá lè gbọ́ bójúlẹ̀ kí nǹkan yẹn ó jìnà tó ràkúnmí ò gbọ́ òun ó gbọ́ nǹkan ti gbọ́ ẹ̀rì kò lọ mọ́ olówó rẹ̀ wá lè túláṣẹ̀ kọ́ máa lọ kò lọ mọ́ tí ràkúnmí bá sì olówó rẹ̀ ó ti níbi tó ti fẹ́ kó dúró tó bá lọ dúró níbi tí kò ti yẹ kólówó ó dúró yẹn olówó yẹn ti mọ̀ wípé ó ní rísì tó fi bọ́yá bí táwọn ti fẹ́ dùn ó lè jẹ́ gbogbo àwọn nǹkan tó lọ ń dá sára ràkúnmí yìí tá a bá ní ká máa kà á lè sọ́tọ̀ ọlọ́run sọ pé afala yanzuruna na anabi sallallahu alaihi màálù bó ṣe ríhun ó lè bọ́ọ̀lẹ̀ lẹ́yìn àwọn olówó rẹ̀ kọ́mọ̀ mọ̀bí tí ń lọ mọ́ bẹ́ẹ̀ bá rí ẹ fi lọ fódìdí ọdún kan bẹ́ẹ̀ bá ti mẹ́ntó ní òtìtì tiẹ̀ náà nù ṣùgbọ́n ràkúnmí ànábì ní ẹ fi ilẹ̀ o yọ padà lé yọ padà síbi tó ti ń bọ̀ bọ́lọ̀ ṣe dà nìyẹn ẹ fi ilẹ̀ kẹ́nà ẹ̀ka mọ́ mu sò yẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ yẹn bá gun ràkúnmí láti ibi lọ sí Èkó wá fi ràkúnmí lẹ̀ ẹni ó máa padà bọ̀ lákùrẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run yọ padà débì tí tí ò ní sínà yọ padà síbí ẹni tá ń pè ní agbára wọ́n pè kíní kan ní navigation nínú àwọn ẹ̀bùn tọ́lọ́wọ́n ọba fún tó bá ti wù báyìí yóò mọ̀nà bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn bá ṣe rò pa nílàákàyè pa pé lọ́pọlọ ju ẹranko lọ bá bá múyàn lọ bòmíì tó bá ní ọdá padà ọmọ olèmọ́ mọ̀nà mọ́ tó bá sì mọ̀nà àwọn kankan ló fi máa júwe pé gbàtà ń lọ mo rí ilé kan bì mo rí ibi odò kan mo rí nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n jàmọ́ ilé wo ni ràkúnmí fẹ́ rí ní dẹ́sàtì igi wo lórí ní desert yóò sì mọ̀nà yóò padà sílẹ̀ ọlọ́wọ́n bá ní afala yanzuruna na al-ibili kayfa khuliqat ọlọ́wọ́n ní ẹ wòye sí ràkúnmí dáadáa tẹ́ ẹ bá wo bọ́lọ́wọ́n bá ṣe dáa ẹ mọ̀ pé agbára ọlọ́wọ́n bá ju bẹ́ẹ̀ lọ ṣe báwọn náà ṣe bẹ̀rẹ̀ ń sin ni wọ́n ń ṣe àwọn ọkọ̀ kan nísìn wọ́n ti gbé nǹkan kan síbẹ̀ tó bá níbi kọ́nà kan bẹ́ẹ̀ wájú ọkàn yóò ṣo ẹ̀ ó rí níwájú bí abẹ́ẹ̀kọ́ ìgbà wọn náà ṣẹ̀bẹ̀ ìgbà wọn technology tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ wọn ẹ wá òbàdàn lọ́wọ́n ti dára kún ràkúnmí ò ti mọ̀ tí èsì pọ̀rọ̀ pé wọ́n so engine kankan mọ́lá kò nídìí irú èyí tó ń bẹ nínú ọkọ̀ yẹn jẹ̀mọ́ tí bátìrì ọkọ̀ bá ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ bí bátìrì ọkọ̀ bá ṣiṣẹ́ bí ò ṣe pónú ọkọ̀ kò ní ṣiṣẹ́ ṣùgbọ́n bí ràkúnmí ò jẹun jẹ̀mọ́ ní ti ń bẹ lára rẹ̀ yẹn navigation yẹn ò bàjẹ́ ó rí ó sì mọ̀ ẹ jẹ́ ká gbé títóbi fọ́lọ́run ẹ̀yẹ rúṣàn ọlọ́run ọba alágbára ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run kan fún èyí tá a sọ yìí tí a bá tún wá súnmọ́ àwọn tí wọ́n ń bára kún mí sùn tán bá a jí wọ́n sọ mẹ́rin rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèyàn ò lè gbàgbọ́ lára ràkúnmí ọlọ́run bá fi hàn pé ẹ wòye sí ràkúnmí o ẹ wo bí ọlọ́run bá subhanahu wa ta'ala bó ṣe dá gbogbo ìwòye sí ẹ̀yìn ẹrú sí ọlọ́run kí la fẹ́ mú jáde bẹ́ẹ̀ a fẹ́ fi mọ títóbi ọlọ́run ká sì lè mọ̀ pé ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa sìn bákan náà ọlọ́run ọba ní ká wo sánmà bóun ọlọ́run ṣe gbé sánmà ga ẹ̀yìn ẹrú sí ọlọ́run ṣé gbígbé ga láì lópo sóun la fẹ́ sọ ni tí ò sópo kankan tó gbé dúró àbí àwọn nǹkan tí ọlọ́run bá kó sínú sánmà ló fi jẹ́ pé èèyàn ò lè mọ̀ túmọ̀ bí sánmà ṣe rí ẹ̀yìn ẹrú sàn ọlọ́run àbí téèyàn bá ń ọkọ̀ òfurufú tó bá wà lókè ó sì máa bà ọ́ tó bá ń wo sánmà pé sánmà o kódà ẹ̀ tí sánmà àkọ́kọ́ gan o bá a ṣe ń yìí táà wòkè bẹ́ẹ̀ náà ni òkè sì tún wà ó tún máa wòkè èèyàn mà ní ẹ̀dọ̀ ìbò ní sẹ́mà gangan èèyàn wà á máa rí gbogbo àwọn eléyìí tá à ń rí kùrukùru tá à ń rí yóò wà bọ́ sísàlẹ̀ ìgbà míì bá wá ń rọ̀ ẹ̀yìn ẹrú sí ọlọ́run tán bá fún wa pé òjò ń wá láti sánmà sánmà náà ní ká pè ṣùgbọ́n nínú lọ kẹ wà lókè kẹ máa wo òjò tí ń rọ̀ sálẹ̀ ẹ gun orí òjò ẹ máa wo òjò tí ń rọ̀ ẹ̀yin ẹrúsàn ọlọ́run bẹ́ẹ̀ bá wà bẹ ní sọ́mọ̀ ẹwà máa wò wípé lọ gbansasa ìbáyìí bó o ní ọkọ̀ òfurufú yìí bó o ló ṣe mọ̀nà gbogbo àwọn tí wọ́n wòye sí o náà ni gbogbo tọ́lọ̀ ń sáwà ẹranko yìí ibẹ̀ ni wọ́n ti mọ compass tọkọ̀ òfurufú fi ń rìn kò ní steering kò ní pé kinní kan kò sí títì ń bẹ̀ torí pé tí bá compass ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìwọ̀nba ìwòye sí táwọn èèbó tí wọ́n wòye sí ẹ̀dá ọlọ́run ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń rí mú jáde ń bẹ̀ ṣùgbọ́n ó ṣe fún wọn wò tara rẹ̀ mọ́lọ́run ṣùgbọ́n àwọn mùsùlùmí ọlọ́run fẹ́ ká wòye sáwọn nǹkan wọ̀nyí ká ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run ọlọ́run ní ká wòye sí òkè àwọn òkè ńláńláńláńláńlá ẹ wo bó ṣe lọ tó yí wa ká ọlọ́run fi wọ́n di ilẹ̀ mú ni eléyìí tá à ń wò ń ta yẹn èyí tí ń bẹ nù lẹ̀ ó súnmọ́ kó tóbi ju èyí tó wà lókè yẹn lọ kéèyàn má rò pé bó ṣe mọ́nu èyíkéyìí inú àwọn àpáta tá ń ríhun bó ṣe ju èyí tó wà ń ta yẹn lọ ló wà o ló wà nínú lẹ̀ ọlọ́run fi wọ́n di ilẹ̀ múni ẹ̀yẹ rúsan ọlọ́run bá a bá súnmọ́ àwọn tí wọ́n tún mọ̀ nípa ìmọ̀ lérí pa àpáta tán bá ta a bá tójú bọ̀ dáadáa a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nke ìmọ̀ ṣe ilẹ̀ la fẹ́ sọ ọlọ́ni ẹ bó ṣe tẹ́ pẹrẹsẹ lọ ibi tá ń gbé ń bẹ̀ ọmọ kéré síbi tá àti ẹ̀ gbé rárá kọ́dà yìí náà ẹja kéèsì bí èèyàn bá ń ti bí a máa ṣe táwọn èèyàn bá ń jà sílẹ̀ àwọn àwọn sì ń bẹ tí kankan tó tó ó kún kọ́dà àwọn ilé ká tó wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè mi ilẹ̀ ọlọ́run tẹ́ lọ́kàn kún ó lọ bẹ́ẹ̀ téèyàn bá wá wà ní ọkọ̀ òfurufú jàmá téèyàn bá ti rìn díẹ̀ náà díẹ̀ náà ni ibi tẹ́ẹ̀rì táwọn èèyàn ń gbé díẹ̀ tẹ́ bá ti kọjá abẹ yẹn omi ibòmíì tẹ́ bá tún débẹ̀ tí èso omi yọ kàn lọ bí ìgbà téèyàn ń wà pátá lọ yọ lọ bí ìlà funfun kan wà tàn lọ bẹ̀bẹ̀ ẹ̀rẹ́ kò gbé bẹ́ẹ̀ ẹwà wàá wò pé ẹ dákun kí ni àwọn èèyàn náà mélòó là ń gbé gan lórí ilẹ̀ ń gan tí gbéraga wá pọ̀ nílẹ̀ tọ́lọ̀ ń dá ibi tá à ń gbé bẹ̀ ó kéré ó pọ̀ tẹ́nìkan kan gbé bẹ̀ ẹ wòye sí kẹ́ẹ̀tì bẹ̀ máa ti tóbi agbára ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin ẹrú san ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run fẹ́ ká ronú sí ṣé nǹkan tó ń jáde nínú ilẹ̀ la fẹ́ sọ ni àwọn omi bómi ṣe ń jáde bí irúgbìn gẹ́gẹ́ bí àwọn nǹkan àlùmọ́nì epo góòlù àti oríṣiríṣi àwọn nǹkan bákan náà odidi èèyàn a máa rí wọn mọ́nú ilẹ̀ ilẹ̀ òsì tí a sì tí ìwọ́kú báyìí gbogbo ilẹ̀ láti ẹjọ́ yìí bá a ṣe ń kú náà ilẹ̀ náà náà ṣe gbẹ̀ sí náà ṣe gbẹ̀ sí náà ṣe sí bẹ́ẹ̀ nìkan tó kú lè ní àwọn òtún níbi tó tún sí sí ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run o ká ronú sáwọn nǹkan wọ̀nyí ká wá jáde lẹ́yìn ìrònú wa káwù ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run kájọ́sì fọlọ́run ọba yìí nìkan ká má pa nǹkan mẹ́pa pọ̀ الحمد لله الذي بيده الملك يعطي من يشاء ويمنع من يشاء ويعز من يشاء ويضل من يشاء بيده الملك والأمر وهو على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وعد الأمانة ونصح الأمة اللهم صل وسلم عليه وعلى آله وصحبه الأخيار أما بعد فيا عباد الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم وأعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اعلموا أيها المسلمون أن الحياة, أن الحياة الدنيا وما فيها من مناصب ومفاخر زائلة لا تدوم قال الله تعالى اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حتاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور عباد الله اعلموا أن الأيام متداولة بين الرجال كما كان للأمس رجال ولليوم رجاله وسيكون للغد رجاله فأحسنوا ما استطعتم عباد الله حيثما كنتم فستكونون بعد اليوم حديثا فكونوا حديثا حسنا للأجيال القادمة ولله در قائل إنما المرء حديث بعده فكن حديثا حسنا لمن وعاه عباد الله من كان يعادي إخوانه ويخاصمهم لأغراض سياسية فإن نفوذ الحزب الحاكم قد توقف من اليوم فسيولي أمركم من اليوم الحزب الآخر والذي قد بدها من اليوم ينقص من أيامه في الخلافة فاعتبروا يا أولي الأبصار عباد الله اعلموا أنه مما ينبغي علينا المواطنون أن نتضرع إلى الله سبحانه وتعالى بالدعاء بأن يوفق ولاة أمورنا إلى ما فيه صلاح العباد والبلاد ونسأل الله تعالى للحاكم الجديد في هذه الولاية أن يوفقه الله سبحانه وتعالى إلى ما فيه صلاح العباد والبلاد وأن يجعل له بطانة حسنة ويقيه من بطانة سوء، فعلينا عباد الله بالإنصاف في القول عن الحاكم الغابر واعلموا أن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا أدوكني أدولون أتدوكني يا نيكسي ọlọ́run ọba tí a fọpẹ́ fún yìí ó ní ọba tó ṣe pé gbogbo ọlá gbogbo ipò ọwọ́ ọlọ́run ọba náà ló wà o ọlọ́run ọba fún ẹni tó bá wù ú sì hánà ẹni tó bá wù ẹlòmí a lé ipò ọlọ́run ò ní fún ẹlòmí kò ní lépò níbi tó bá dúó sí náà ni wọ́n ti sọ pé òun náà ló tọ́ sí ẹlòmí a sì lé ipò ọlọ́run a fi lé lọ́wọ́ ẹlòmí a lépò ọlọ́run lè hánà rẹ̀ pé ọ̀tọ́ sípò àtẹ̀ntọ́lọ́hún fún àtẹ̀ntọ́lọ́hún ò fún kọ̀sẹ̀ntọ́lọ́hún sábúrú fún àwọn méjèèjì o àìmọ́ fún ọ yẹn ó lè jẹ́ pé òun lóore fún ọ fún fún ọ tó fún ọhún ó lè jẹ́ pé kíyà rẹ ó lè pọ̀ náà ni o ó sì lè jẹ́ pé kó lè tara rẹ̀ sórí rẹ ni o ọlọ́run ọba yìí lọ́ba tó máa ń fún ẹni tó bá wù á lẹ́ni yìí bó bá sì wù ọlọ́run á sẹ lòmíì lẹ́ni ìyẹpẹrẹ ọwọ́ ọlọ́run ní gbogbo ipò gbogbo ọláwà ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni o mo jẹ́rìí pé kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí àfọ́ ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí pé anábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀yin ẹrúsàn ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run kí ọ̀rọ̀ dáadáa kó máa jáde lẹ́nu wa bí nǹkan bá ṣe rí òun náà ni ká ṣe máa sọ ká má máa ṣe àfikún ká sì má máa ṣe àyọkúrò bàbá lè máa ṣe eléyìí ọlọ́run yóò máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa yóò sì máa lámojú níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ wa gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run tó iṣẹ́ tọ́lọ́run fi rán nàbí sallallahu alayhi wa sallam irú àwọn ẹni bẹ́ẹ̀ ló o ọlọ́run kó mọ́jà ṣe ẹnìkọ̀ọ̀kan wá ní ẹni rẹ̀ ẹ̀yin ẹrúsàn ọlọ́run ẹ mọ̀ wípé ọjọ́ ilé ayé àti ayé àti gbogbo tí bẹ a fi ń pe ayé láyé ẹ rí i pé Yorùbá sọ pé lágbájá ń jayé abẹ́ẹ̀kọ́ òun ní ń jẹ ayé ìtumọ̀ rẹ̀ náà ni pé gba àwọn nǹkan yodo yẹn ọkàngùn sọ́dọ̀ rẹ̀ àbáwọn nǹkan ìṣe fáàrí tí ń bẹ ń lé ayé ẹ̀yẹn rúsan ọlọ́run ẹlọ́ mọ̀ kí gbogbo ẹ̀ yóò padà tán ni o gbogbo ẹ̀ ó padà kúrò ńbẹ̀ ìmọ̀ kó kúrò kó àbí kí nǹkan yẹn gan kó kúrò lọ́wọ́ rẹ kó sì máa ti yẹ kó yé gbogbo wa àpẹẹrẹ ó ti pọ̀ tọ́lọ́run ti fi hàn wá pé gbogbo àwọn tí wọ́n lòpò lánàá àwọn ni bẹ tó lánàá tó ti jáde láyé ó fi ipò ń ìkúrò ń bẹ̀rẹ̀ jẹ̀mọ́ lójú ẹsẹ̀ náà náà ti fẹ́ ẹlòmí bẹ̀ ẹlòmí sì ń bẹ ipò fi òun lẹ̀ ni ó sì tún bẹ láyé yọ kọjá ẹnìkan onímọ̀ kò kọjá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń jẹ́ wa o pé gbogbo máa ẹ ká lè mọ níwọ̀n torí fi wálẹ̀ àbí káwa ní òfin kan yẹn náà lẹ̀ ọlọ́run sọ ọlọ́run ní gbogbo yòdòyòdò lé ayé ọlọ́run ò fi wé nǹkan ju eré mọ́dé lọ eré òun ni gbogbo ẹ̀ ọlọ́run ní bákan náà ìṣe ọ̀ṣọ́ ìmọ̀ ṣe fààrí láàrin ara wa ìmọ̀ fẹ́ jura ẹni lọ pẹ̀lú pé mo pọ̀ lówó jù ọ mo pọ̀ dúkìá ọ ọlọ́run ti jẹ́ nìyẹn bí mo lọ́mọ jù ọ mo nílé jù ọ tí n bá ọ ẹ má jẹ́ kí ìyẹn ó tì yín láti gbàgbé ọlọ́run ọlọ́run ní àpèjúwe rẹ̀ yàtọ̀ sójò tó rọ̀ tó wá mú irúgbìn jáde nígbàtí irúgbìn yìí wá bẹ̀rẹ̀ sí ní wù ó wá sèso ó wá dá ó wá tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ téèyàn bá wù báyìí yóò máa wù yàn ọlọ́run tó bá yá tẹ́rùn bá tún dé in tó ń wò tó gbẹ bá tún gbẹ gbẹ atẹ́gùn ọkàn fẹ́ gbogbo dànù mọ́ bẹ́ẹ̀ sì ni nígbà tó kọjá nígbà òjò gbogbo ẹ̀ tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ọlọ́run ní àpèjúwe ilé ayé ni ṣòun jẹ́ kó yé wa ń bí òun náà ni pé gbogbo àwọn nǹkan yẹn àsìkò tó bá ń tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ náà ni yẹ ó ń padà bọ̀ tó ṣe wípé kíní yẹn ò sí má àbí tó bá ti ẹ̀ sì ń bẹ kò ní wúlò ma kò ní ṣàǹfààní Ọfẹ, ọkọ̀ ọ padà kúrò àbí kí ipò yẹn náà padà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí a ni ká ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run kó sì ní kùlápa dáadáa nínú ìwà wa àti nínú ìṣesí wa èyíkéyìí nínú àyè bá fi wá sí o ẹ̀yin ọba kò fi ẹnìkan ṣoṣo ọlọ́run pin ni ni ẹnìkan ni ó àwọn kan náà lànà tán sọ pé ah àwọn lágbájá àwọn lágbájá àwọn tàmọ̀dá àwọn dàmọ́sì lẹ́ni tá a wà ń bẹ̀ yí ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run àwọn kan náà tún lò ní tó bá tún dọ̀la jàmọ́ àwọn kan náà tún mọ̀ lò gbogbo àwọn nǹkan yìí kì í ṣe nǹkan tuntun gbogbo àná làmọ̀ kí wá ló dé tí ṣe sí wá máa ń takò nǹkan yẹn tá a bá ti wà láàyè kan á pé príncípù yẹn príncípù tí ẹnìkan kan ò yapa ẹnu lé lórí ni ṣe àmọ̀ kígbà mi ń bẹ píríncípù mi ma ń bẹ táwọn èèyàn ya pẹ̀lú lélẹ́rí gbà kò lè rí bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ tí kò sẹ́nìkan kódà ẹni tí ò lọ́lọ́n tẹ́ ẹ bá léèrè bá a ti sọ ẹ̀ náà lòun ó sì sọ pé àwọn kan ló lànà àwọn kan ló lòlì àwọn kan ní òtún lọ́la gbogbo la mọ̀ ṣùgbọ́n bá a ṣe sọ yẹn tó lapa nínú ìwà wa nínú ìṣesí wa tó wa dáadáa ó yẹ kó hàn nínú ìwà wa tá a bá wà nípò ó yẹ kó hàn nínú ìwà wa tá tó ń bá fi wá ṣaṣojú ń kan àbó lórí ń bì kan fi wá ta kókó nǹkan ká má fojú o ẹni tá a dágun ó lè jẹ́ pé bá lọ kanlẹ̀kùn lé lórí lọ́la alimọ́dá sí o ọlọ́run ọba ní wíwá nọ́ọ̀sì. ọlọ́run ní àwọn ọjọ́ ayé yìí ó ń yí ni o ó má sọ pé kílẹ̀ nìkan jámá má sọ pé kò sóore lára ẹnikẹ́ni o ọlọ́run bá fi eléyìí ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ní alukur'an ajẹ́pọ̀ dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ṣe dáadáa ní gbogbo àyíká yìí tá a bá wà o torí pé mi àti ẹ à ń padà bọ̀ wá dìtàn àwọn kan ti dìtàn tá à ń sọ lẹ́nu àwọn kan ti dìtàn tá à ń sọ wọ́n tún kọ sílẹ̀ sínú ìwé àwọn èèyàn tún kà fún àwọn àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa náà a padà wá di ìtàn ìtàn tẹlòmíì inú fámìlì rẹ̀ náà ni wọ́n ti máa kà á lè má dàdúgbò ìtàn ẹlòmíì yóò dàdúgbò ìtàn ẹlòmíì state tó wà wọ́n mọ̀ ìtàn orílẹ̀ nàìjíríà ìtàn gbogbo ayé ni wọ́n mọ̀ pé ah ẹnìkan bẹ lórílẹ̀-èdè nigeria báyìí báyìí báyìí àwọn èèyàn kà àwọn èèyàn sì tún ka ìtàn àwọn gbé ah àwọn ẹni rẹ̀ kan bẹ àwọn àfáà kan bẹ tí wọ́n lapa dáadáa nínú ẹ̀sìn ọlọ́run ní gbogbo ayé wọ́n mọ̀ sọ gbogbo àwọn àrọ́mọdọ́mọ tí bá tún bọ̀ lẹ́yìn wọ́n mọ̀ ka ìtàn yẹn bẹ́ẹ̀ náà ní bọ́ọ̀ bá sì jẹ́ àfa abú bọ́ọ̀ bá jó lórí ibú náà ẹni tó jẹ́ aṣáájú tí ò dáa àwọn yóò mọ̀ kà nípa rẹ̀ náà ọ̀gá ọ̀làwọn ọmọọṣẹ́ àwọn ọmọọṣẹ́ ẹlòmíì ọlọ́run ṣáájú wọn bọ́ lọ́wọ́ ọ̀gá yìí tó ń bá ṣe freedom ń bọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run kí la fẹ́ káwọn èèyàn ó sọ nípa ẹnìkọ̀ọ̀kan wa o bẹ̀rù ọlọ́run bá di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá o ẹ̀yin ẹrú san ọlọ́run èní yìí òun náà ni àga àlééfà yóò tún bọ́ sọ́wọ́ ẹlòmíì nípínlẹ̀ táwa yìí ẹni tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ òun ó fi ilẹ̀ yóò dìde lórí àga pẹ̀lú fínúfíndọ̀ yóò sì nìkan ẹlòmíì wá jókòó bẹ̀ àga tó ṣe pé lọ́sẹ̀ tó kọjá wọn ò bí ẹnìkan dáa kó jókòó bẹ̀ ṣùgbọ́n o náà ni ó mọ̀ mọ̀ gbé kalẹ̀ ń gbé tọ̀dà ìdí tèmi ò sí ń bẹ̀ mọ́ orí àga tinú yàrá mi òun lókù so dìde kúrò mbẹ̀ ẹlòmí ò bọ̀ síbẹ̀ ẹrúsìn o níjẹjọ mò ń rò nínú ọkàn mi wípé ọdún mẹ́jọ ó ọjọ́ mẹ́jọ ọdún mẹ́jọ kì í pẹ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run sí gbogbo ń tó bá

kódà ó ti ṣe ọ̀rọ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀rú san ọlọ́run pátì tí ń darí ṣebó náà ní agbára wọn ètò wọn ti parí báyìí ni ó tún bẹ̀ èyí táwọn èèyàn ti sọ síra wọn ọ̀tá tí wọ́n ti múra wọn ó lè àti ẹni tó tún ẹni tó ń èmi ò rò pé wọ́n lè ríra wọn káyọ̀ kúkú síra wọn wọn ò lè bára wọn já ìwọ tó ti wá yọ àdá sọmọ ìyá rẹ ó ti yọ àdá sí alábàágbé rẹ ó ti ya kódà ẹlòmíì wọn àjọ mọ kírun mọ́sálásí wọn àsìmọ́ yẹra wọn lódì torí pé lè ń ṣe PDP lè ń ṣe APC lè ń ṣe ẹgbẹ́ ọ̀kẹ́rẹ́ lè ń ṣe ọgbẹ́ kìnìkà lóṣìṣẹ́ bọ́n ti fúnra wọn ló kọ́ káàkiri kí lọ́wọ́ fẹ́ fìyẹn ṣe ẹ̀yin ẹrú san ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti múra yín lọ́ta ó parí báyìí o gbogbo ẹ̀yin ara yín jẹ́ ó parí báyìí ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ̀jẹ̀ kó ní kálukú ẹ̀jẹ̀ ká ronú ká lọ mọ̀ wípé ẹni tó tún bọ́ ọ̀bẹ̀ lẹ́ni náà ó ti dín ó ti ń dín báyìí bó ti ti wà mẹ́ẹ̀ tó náà tán bá lè sọ fóun náà ká sọ fún pé àwọn hours ó ti ti dín o nínú ọjọ́ tó lò ń bì ó ti ń dín ẹnu bó ṣe wà ń bẹ̀ yìí nísìn ó ti ń dín nígbà tó bá dọ̀la ní ìsìnkú ọ̀sọ̀ pé lánàá ló dé orí àga nígbà tó bá ní òdì ọ̀sẹ̀ kan nígbà tó yá ní òde hundred days nígbà tó bá yá ní òde ọdún kan nígbà tó sùn ká tó jí ọdún mẹ́rin ó tó pé nísìn òun náà ó tún sọ pé òun ó ṣe ẹlẹ́ẹ̀kejì kò sọ fèmí o èmi ni mò ń sọ bẹ́ẹ̀ o pé ó ṣeé ṣe torí pé ọ̀rọ̀ tó ṣùjú ọ̀rọ̀ ó ní ìtumọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ṣeé ṣe kóò náà tún rò pé òun ó tún ṣe ẹlẹ́ẹ̀kejì tó bá tún ṣe ẹlẹ́ẹ̀kejì ọdún mẹ́jọ náà yóò tún kújọ́ o ẹ jẹ́ ká gbogbo nǹkan tí wọn náà wà mọ́yà yọ padà tán kan náà ẹni tó lóun fìyà jọ ṣe sùúrù bí ó ṣe ń ṣe kan ní ṣe kinní kan náà tó yá padà yóò kú ọdún oṣù mẹ́fà kinní kan kankan yóò padà pé náà níjọ o. rúṣan ẹ ṣàlàyé fún wa pé gbogbo nǹkan ẹ ká máa mú àwọn àmì kan àmì eléyìí fẹ́ ẹlòmí lè má kíyèsí ṣùgbọ́n ogun tí bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kíyèsí ká máa mú àmì bẹ̀ a rí nínú àwọn tán jẹ́ mùsùlùmí ẹnìkan mùsùlùmí ni tẹ́sí sì yé dáadáa kọ́dẹ̀ sí iye tó dánú gbọ̀n sí ìgbà tó fẹ́ dá sọ́rọ̀ òṣèlú ọba lọ fáwọn ogun rẹ̀ ọ abilé rẹ̀ pé kí ló dé àwọn tó ń bá hàn nínú pósítà báyẹn àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí ò ní fẹ́ dìbò fún àwọn èèyàn mùsùlùmí gan ní lẹ́ẹ̀kì òun wọ́n máa rò pé òun ti gbẹ́sìn kárí jù gbèsè látara àdílé lòun fi lọ fakún bẹ̀mìnà àwọn àmọ̀ pé wọ́n ni mọ̀ yàtọ̀ sí torí ẹ̀sìn gan ó ti àdá ọmọ gan mọ́ kọ́lẹ̀ ẹlòmíì tó fẹ́ dìbò fún ọ gan kò ní mọ̀ pé wọ́n ni mọ́ nínú ètò ọlọ́run gbogbo bó ṣe ṣe náà kò padà wọlé náà mo wá ń wo gọ́fúnà tó wà ń bẹ̀ sí kódà nínú àwọn nǹkan tán fi ń bu mo gbọ́ tẹ́nìkan sọ pé èyí bàbá onírùgbọ̀n yẹn ó kẹ́hùn a sọ bẹ́ẹ̀ nígbà tán ṣe kìnní tàbí jẹ̀mọ́ kò torí ẹ̀farun balẹ̀ o kìí sì ṣe mùsùlùmí subhanallah kò torí ẹ̀ fa irùngbọ̀n rẹ̀ kódà irùngbọ̀n rẹ̀ tó funfun kò tún fi aró pa ó filẹ̀ funfun yẹn náà ìyẹn túmọ̀ sí wípé òun tó bá bilé pé sànẹ́bì lọ́kọ́ sí kò kìí ṣe pé súnà ló ṣe ṣùgbọ́n ó decide pé bóun ṣe fẹ́ máa appear nìyẹn anywhere tó ń bá wà bóun ṣe máa appear nìyẹn ẹ̀yẹ rúṣin ọlọ́run ó tó ní wàásì fáwọn mùsùlùmí ó tó ní wàásì ó rọrùn fóònù náà kóònù náà sọ pé jóun lọ fánu wọn torí pé àwọn èèyàn kan fi bú gan àwọn èèyàn kan fi bú wípé bàbá onírúgbà yẹn kẹ ẹwà awẹ ní tẹ fẹ́ fi sípò ẹ̀rí mọ́ ó tún lọ di bàbá onírúgbà yẹn ó kẹ́ lẹ fẹ́ fi síbẹ̀ ó ṣe oyè gbọ̀n yẹn ó kẹ́ kò ṣe orun nígbà tọ́lọ́ ti kádàrá pé òun ni ó wà ń bẹ̀ èyí ṣe tí mùsùlùmí ò ṣe máa ronú báyẹn gbogbo tọ́lọ́ bá ti pè ní tiẹ̀ ọ̀bá àdánù gbẹ̀sí ọ̀bá àmọ́ wẹ̀ dàlàbí àká tọ́lọ́ bá ti níwọ̀ ló wà ń bẹ̀ kò sí tí wọ́n sọ ń pa bàárí tẹ̀mọ́ wọn ní òní resort àwọn èèyàn sì ní kódà bó ṣe nepa bill kókó wa <laughs> yọ wọlé àdàwọ̀ ntẹ́mi tún mú jáde ń bẹ̀ nù àṣẹ ntọ́lọ́mbà ti ní yóò jẹ́ téèyàn kò ní ìdí kọ́ lọ disco lọ change appearance ẹ̀ ẹ wá wo ẹni tó ṣe pé kì í ṣe gbọ́gbọ́ wà sí pé ọgbà ládá o ká tó wá sọ ń gbọ́ wà sí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká dánù sí ẹlòmíì kì í ṣe pé jẹ o kánsẹ́lọ̀ lọ́fẹ́ sí lọ́fà rẹ̀ ẹ wá tó tẹ́mi bá tún fẹ́ fa nǹkan míì jáde ń bẹ̀ màá tún rí n tó pọ̀ mú jáde ń bẹ̀ ẹni tó bá lè maintain stand ẹ̀ lórí policy tó ní lórí ara rẹ̀ a jẹ́ pé kò lè rọrùn fún change ẹ̀ nínú tẹ́mi tó lè mú jáde ń bẹ̀ kì í ṣe ẹni lè máa yí stand yẹ pé this my policy bí mo ṣe fẹ́ máa ẹ̀yẹrú san ọlọ́run wá àsìlẹ̀ yìí jẹ́ àní sọ́jú bẹ́ẹ̀ lọ fún wa tá a jẹ́ mùsùlùmí ẹ̀yẹrú san ọlọ́run ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a jára ìlú ẹ jẹ́ kí a kún fún ìbẹ̀ lọ́hùn fún àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n ń darí wa ká máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó máa bá wa tọ́ wọn sọ́nà lọ síbi nǹkan tí ó sàǹfààní fáráàlú àti àwọn nǹkan tí ó tún ìlú ṣe ọ̀ràn yẹn ló jẹ́ fún wa amọ́mọ́ kámọ́mọ́ gbé àwọn olórí wa ṣépè nítorí wípé ìmọ̀ gbé olórí ṣépè kò tún nǹkan ṣe òkú ní máa ń ba nǹkan jẹ́ olórí tẹ́ gbé ṣépè tẹ́ ni yóò ṣe orí ibú ni tó bá ti lè ṣe orí ibú tó lórí ibú bá ti ń darí yín tẹ́ ẹ̀ mọ̀ pé ìwọ orí ibú náà ni ó kùnà gbogbo ẹ̀yìn tó kù ẹ̀ sájà máa bẹ lọ́n kọ́lọ́ máa bá ṣàánú wọn kọ́lọ́ máa bá tọ́ wọn sọ́nà kí ìtọ́sọ́nà tọ́lọ́run yẹ kó lè lò wọ́n láti lè ṣe dáadáa fún àwọn aráàlú àti gbogbo ìlú ní àpapọ̀ a sì bí ọlọ́run bá ní oṣù tóbi rẹ̀ kọ́lọ̀ wọn bá kó bá wa yan àwọn alábàájíròrò dáadáa fún kó bá wa sọ níbi àwọn alábàájíròrò burú kọ́lọ̀ bá kó lo àsìkò rẹ̀ yìí kó lò ní sábàbí dáadáa fún mùsùlùmí ní stéètì yìí kó lò ní dáadáa fún orílẹ̀ ní gbogbo àpapọ̀ wa ní ìpínlẹ̀ yìí kó sì lò ní sábàbí dáadáa fún orílẹ̀-èdè torí pé nínú sẹ́sítẹ́ lómi máa ń sọ wọ́n lè mọ̀ rí dáadáa kàkà tí mímí kò ṣe àwọn èèyàn ò ní sọ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ́n pa àtàgàgù náà àwọn èèyàn fẹ́ẹ̀ lè sọ pé àgàgù ò ṣe dáadáa kan rí láyé ṣùgbọ́n gbà tó yá wọn padà tó àgbà ah, kódà gba tiẹ̀ gan ó mọ̀ tiẹ̀ sì ṣe báyìí ìgbà tí mímí kò náà lóde yìí ẹlòmí ò ní lè bí mi kó bá kó ń lé ní bí ẹni pé kò ṣe dáadáa kan rí láyé bẹ́ẹ̀ lẹ́lòmí ò ṣe máa sọ pé ah, kò ṣe kankan kò ṣe lá man kana yuminu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ìmọ̀ kọ́ sọ dáadáa àbí kọ́ dákẹ́ ẹnu ẹ̀ kí ni túmọ̀ dáadáa èyí tó dá ọ lójú tó jòdòdó sọ sọ kọ̀rọ̀ bá lè dùn sọ èyí tó bá mọ̀ o sọ sọ ká má tara ẹ̀dá mi ká má abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká lọ mọ̀ wípé n tá a bá fẹnu wa sọ n tá a fi tí wa gbọ́ tá a fojú wa rí gbogbo ẹ̀ pátá náà ni wọ́n bí wa léèrè o tó bá di dọ́gbọ̀dà kìyàmà ibadallah ẹ̀yẹ rúsan ọlọ́run udhkurullaha yadhkurkum ẹ̀já máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa o washkuruhu ala ni'amihi yazidkum Sua kí a tó kírun